jẹ́ kí n ṣe fídíò ọkàn. ó yá wá ti máa gbọ́ wá máa gbọ́ pé gbọ́gbọ́ na ń gbọ́gbọ́ ń sọ́sọ́ na ń sọ́sọ́ ó yá abílẹ̀ àgbàfíkà ẹ̀ ń pègbè òun rèé yẹn ti rí bó ṣe lọ international láti àyẹ̀já o ẹnẹ plate number nínú àgbàfíkà ó yá abílẹ̀ jẹ́ kí n wọlé ah jẹ́ kí n kọ́kọ́ dúró ó yá àfilẹ̀ títí. ọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo alálàgbé ọbọ ìlú òótọ́ náà bọ́ kò yẹ kó tiẹ̀ gbàláyè nílé rárá èyí tó ṣe yẹ kú díẹ̀ káàtó ìwọ ni kọ́kọ́ lọ lágbè ọbọ yìí náà àwa gbàláyè wájú ilé ìgbà yìí kó máa ó tún wá ya píṣọ̀ ó ya píṣọ̀ ọmọ ó kú díẹ̀ káàtó àgbàlejò ń bí báyìí náà. but kí ló ti gbogbo yín ẹ̀kan blame mi láti ẹ̀kan i no understand. no talk like that na no talk like that na o lose guard unnecessarily ni na bọ̀bọ̀ yẹn tẹ́rí yóò balẹ̀. but gbogbo aláìkí bọ̀bọ̀ yìí náà. kò mẹ́ta kò mẹ́ta pé gbogbo aláìkí à the guy can do an they take am easy na ncho na they take am easy. oh oh. n sọ fún kí wọn dàgbére wò tí n lọ o. yé yé. amadi wa kill you there. nida. crayfish wo ni wọ́n náà rìn náà ẹ irú ṣé ọ̀rọ̀ yẹ kó dágbére fún mi ni. irọ́ yìí lọ mo ti fẹ́ yàgò mo ti yàgò tó tán mo fẹ́ máa lọ. tiẹ̀ máa yẹ ni tiẹ̀ máa yẹ ni tiẹ̀ máa yẹ pátápátá kúrúkútó. báwo tó bá mú fún mẹ kẹlẹ àgbé ẹ ni. Jonah relax. see ẹ na. abeg abeg. okay wetin you wan do now sí nǹkan tó a fẹ́ ṣe kò ní choice ó ti rí wa tó ń sìn ó má darapọ̀ mọ́ wa ní ò ní choice. Ah! ẹsẹ ẹ ṣe kẹsàn-án fún kíndà wà pọ̀ wọ́n wẹ́. no go better for you. sọrí sùtà náà lọ́rùn wa ni àjọ pólísì lójú ẹ̀. Ah! bírúbírú lórí burúkú wo ló ń bèrè ṣé òórí ni òórí stainless ya. à ń pa yáa dànù ni wàá. Ah! jonathan kamizi kò ní choice ọmọọba ee sora àwọn tó ń wo yìí tó bá sọ pé ò ní darapọ̀ mọ́ wa lẹ́yìn tó ti rí wa tán ó ti yẹ wọ́n máa ṣe báyìí fún ẹ ní o. ọmọ ẹ ẹ ẹni tí mo bá fẹ́ sọ gbé mi máa kó bí. o ti darapọ̀ mọ́ wa dìde kó jókòó.